وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم يوم تبيض وجوههم وتسود وجوههم فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين بيضت قد ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله àwọn ọdún kan kankan lẹ́kọ̀ọ̀kan eré rẹ wà àwọn ojú kan wọ́n jẹ ojú tó funfun ní ti funfun yẹ wà wọ́n tẹ̀síwọ́n lòójó lásìkò tí àwọn ojú ní táwọn ti jójó wọ́n jòló birikiti tó kàn wọ́n àwọn náà ti mà ẹ máa nìkan dúdú àti nǹkan funfun ó funfun ó lè jẹ àmì dáadáa ó dúdú ó lè jẹ àmì àbúrò lágbàdá ti tó kù ojú báyìí ìrọ̀lẹ́ lọ́bàjẹ́ nǹkan kan lọ́bàá ló jẹ́ wọ́n kì í sàdédé tó kù ojú ṣùgbọ́n ojú rẹ̀ ìmọ̀lẹ̀ wà bẹ́ẹ̀ nǹkan kan ló dùn nù lóbi ọ̀rẹ́ rẹ̀ tó tẹ́. يوم تبيض وجوه وتسود وجوه أجل تسكي وسكا وقفا يقفا في ذنب وسكا في سجود سجود سجود bí àwọn ajá ló ṣe ṣe wọn kankan ní kankan ti dáadáa àwọn ajá ti ló ṣe ṣe wọn dodo ní dodo dáadáa wọn ni tọ̀fíyàpọ̀ ojú wọn á ti lè fi lọ́sùn láti wọ̀ jẹ̀rà àyìnbó mi ti kéde wọn ni ojú àwọn tó ń tẹ̀lé sọ́nà àtẹ̀gbọ́n Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ti sọ̀kà tí wọ́n fún yẹlẹyẹlẹ òdi wọn funfun yọ ọmọlẹ sóòrò ọjọ́ táwọn ojú kan ọmọlẹ táwọn ojú kan ó sì sókùn kékeré ojú àwọn tó ń tẹ̀lé sínú àtẹ́lẹ̀ tó ń wá àgbà ìṣẹ̀lẹ̀ kí wọ́n ti ṣe ra lóṣù tó ọwọ́ fún òfin yẹlẹyẹlẹ ojú tí wọ́n amẹ́lẹ̀ sóòrò kò ní sí òkun níbẹ̀ wọ́n tẹ́ sọ ẹ̀sùn ojú àyè. وتسود وجوه أهل البدعة والفرقة إمام ابن كثير وأنا أجوز إلى الصيام قلت وما لنا ذلك ثم قيل لي لا تجد ولا عمتكم في الدين إليه ثم wọ́n yọ ọ̀rọ̀ náà sọ yìí o ọ̀ọ́dẹ kò ibùdó àbẹ́ẹ́sì rọ̀bì ọ̀ọ́dún àbúrà Abdullahi kàńtẹ́ àgbà nínú olùmọ̀ nípa tẹ̀síì àwọn ọmọ tó máa yẹ ẹ̀jẹ̀. يقول تبيض وجوه أهل السنة والجماعة وتسود وجوه أهل البدعة والفرقة. يوجوه أهل السنة والجماعة lójú àwọn ẹni tó ti fi adájọ́ dáàbò tó fún ara wọn gẹ́gẹ́gẹ́ yóò sọ fún ọ̀gbẹ́rẹ́ bí. ó ti dájú pé kí wọ́n á bí yẹn lóye pé inú pàtó ọ̀sẹ̀ wà ń bẹ̀rẹ̀ adájọ́ tó owó ńlá báyìí kò ní ìpinnu láti sọ ibi inú pàtó tó ju fẹ́ wọn. tètè wọn mọ́lẹ̀ lò fẹ́ wọn. sẹ́ni tó wù láti tẹ ọ̀ká nínú ẹni tó ju wọ́n sùn tí ó sọ fún bèbè níjọ ìjà òkè yá wọ́n ti wá lọ́kàn náà lokan ẹni to ju rẹ̀ sọ fún ìyá ọ̀rọ̀ táyà. ṣùgbọ́n ṣẹ́jà tàbí ọ̀pọ̀ òjò òjò òkun láwùjọ ní àtọ̀wọ́nà ní ìṣẹ̀lẹ̀ tó kù lẹ́sùn náà wọ́n máa jẹ̀ máa. lórí pé jọlùbà ẹ̀kọ́ mẹ́rin tí o náà kì í hàn èèyàn kò fi lè condition and that condition ni kíkẹ́ èèyàn máa fẹ́ náà wá lò. àwọn tí wọ́n ti ra wọn lóṣooṣù ọ̀rọ̀ fún òkun yẹlẹyẹlẹ so condition náà fẹ́ bẹ́ẹ̀ náà ti lè sílẹ̀ àfúlà ó sórí yọjọ kan náà tó ti lọ́ọ́ máa lẹ́nu mílíọ̀nù dùn à yọ̀bọ̀ sínú pàtìkì àwọn tó ti wọ́n sókùn ọlọ́mọ sì tó wà bá ẹ̀ẹ́nì ẹni tí ń fẹ́ kó tó wọn mọ́lẹ̀ àwọn ti múra títẹ́ sí dójú ẹni wọn mọ́lẹ̀ látàrí ẹbí gbogbo kẹsàn-án máa fẹ́ ṣe láyé wọn máa fi ẹ̀dá pọ̀ nítorí wọn fẹ́ ṣe ìwọ ní súnà bẹ́ẹ̀ èsì súnà bá wí ọ̀sọ̀ fún wákàtí lórí àwọn ọ̀fẹ́ sẹ́lọ̀ náà fẹ́ yapa sílànà ànábì wa Muhammad sọlọ fún àlejò àdìsẹlẹ tòṣìbẹ́ ni tí ọ̀sán àmì tó ti gbé ẹ̀kẹ́ni kíni nígbà tí òsì tuntun ní Islam ebi báwọn ṣẹṣẹ náà ni àsìkò òkú níbi mẹ́rin mọ́gírìbò sí níbi márùn tòkí àwọn ìṣúná pé a máa gbọ́rọ̀ ọlọ́run kan òsì tuntun lábẹ́ sára èrò wa ní ìdí alágbèdá rẹ̀ irú wọn ní ìpín yẹlẹyẹlẹ ń jẹ ìsìn ọlọ gbèrègbèrè ẹnì kan náà múra sí ẹni tí fẹ́ kójú òun sókun fún gbèrègbèrè ọ̀nà tí ń gbà tí òní fẹ́ kójú rẹ̀ ọmọlẹ̀ ẹnì kan náà múra sí ẹni tí sì ń fẹ́ kí màálù kójú o ọ̀nà tá a gbà tí màálù ẹni kójú ẹni yóò múra sí kì í ṣe ìtọ́jà onídàáyà ń sọ nígbà tó ṣe láyé kì í sọ̀dọ̀jà because tó bá lé kó fẹ́ pílíìsì àwọn èèyàn ni wọ́n fẹ́ fún ọ gbà jẹ́ wọ́n fún wa ní nǹkan wo lọ́ fẹ́ fi fún ìgbà jẹ́ kí wọ́n fẹ́ fi fún ìgbà jẹ́ lórí kò sí tó ṣe fún ìgbà jẹ́ kò sí tó yẹn ti sọ́mọ èèyàn rí wí. ṣé dọ́jà ń tó ṣe dọ́là òbí ọmọ sí ọ àwọn kan máa ń sùn wọ àgọ́ ẹ̀ ní ká sáré kí làwọn èèyàn sọ ń pa ń kí làwọn fẹ́ fi ìlú náà lọ àníkẹ́ ní kábà tẹ̀lé náà lọ́ọ́ bìrì ẹ̀yìn àti ìyẹn tí ọ̀la tẹ̀lé náà tí ó fi tó ọlọ́dún lóko tí ó sì ní náà tí ó fi dẹ́rù lọ kí wọ́n lọ fẹ́ wọn máa ti tẹ̀ sí tó bá fẹ́ kí màálẹ̀ wà lójú rẹ̀ ń dọ̀fẹ́ dà lẹ́yàrá wọn náà jọ́ka nínú ẹni tó tún náà lẹ́yìn tó lọ́wọ́ àtúntẹ̀lẹ̀ ní kọ́kọ́ àtìlá ní kọ́kọ́ àtìlá ẹ̀ sì mà kẹ́ni tó ju rẹ̀ bá tó kùnkùn lọ́sàn ẹtútù rẹ mọlẹ jọ ìgbàlùkù rẹ mọlẹ lórí ẹgbẹ̀rún kò ṣe tọ́t láì kò ṣe tútù ọlọ́mọba ní oògùn tó pọ̀ mọlẹ jọ kò dá òun yá. lórí ìdí ẹlẹ́yìí àwọn akọ́lá súnmọ́ rẹ bẹ́ẹ̀ sàbí àgbà tó ní mà nípa tẹ̀sí àlùkùránì Abdullahi bin Abdul rabi allah ma'ana àwọn ni wọ́n sọ yìí pé yẹ́wọ́n mọ̀tẹ́bí yóò kó ọmọ mọ̀tẹ́bí wọ́n ti أي تبيض وجوه أهل السنة أهل السنة والجماعة وتسود وجوه أهل البدعة والفرقة ọlọ́jọ́ àwọn ẹni tẹ̀lé súnà lẹ́yìn tó wà níwá ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti fẹ́ra wọn lóṣù tó wọ̀ fún òfin yẹlẹyẹlẹ yọ mọ́lẹ̀ bí òfin dàgbéyà. ṣùgbọ́n ojú àwọn ẹni tó ti fi aládàáda lẹ̀ ni wọ́n fẹ́ra wọn yẹlẹyẹlẹ níbi ẹ̀sìn ọlọ́run ojú wọn so òkú burúkú tọ láyé bí alùsọ́kù lè jọ́ ibi sáré ní bò torí pé ìbàjẹ́ pọ̀ láyé kú òdodo lọ. tó bá mẹjọ́rìtì ìtàǹtì ọ̀ká ìbò ọ̀pọ̀lọpọ̀ mẹjọ́rìtì tí ìbá tẹ̀lé gbogbo wọn ọ̀daràn ni wọn. gbogbo bí tíì mẹjọ́rìtì lọ́wọ́ láyé fún òbí lórí dáadáa torí ọkọ̀ lónà mẹ̀nà ìgbà ẹ̀rí ẹ̀ṣẹ́kù ọlọ́run ti di ẹ̀ pátápátá gbà nínú àwọn olùdíje máa kọ́kọ́ ẹ̀ pẹ̀lú ọlọ́run. وما أكثر الناس ولو حرصت بمؤمنين àwọn ikú pọ̀jù nínú àwọn yẹn kó gbogbo tó lè kó gbìyànjú tó wọn nígbà wọn. torí ẹ̀ ìdáyé máa ń yí lọ náà máa bá wọn yí lọ ọ̀nà òkú lọ fẹ́ máa bá wọn. ibi tó dodo bá wà ìnáwó dúró sí olórí ènìyàn ni. ọlọ́dà fún ọmọ yẹn wá lẹ́gbẹ́ tí wọ́n ti dẹ́kun alùpùpù náà ọ̀sẹ̀ máa ọlọ́mọ yẹn wá fẹ́ẹ́ pẹ̀tẹ̀pẹ̀ ibi àtàwọn náà bá dé pé ẹ̀kọ́ lórí pẹ̀tẹ̀ tìrì ìlànà ìdíje. àmọ́ àwọn ibi òkò ẹgbẹ́ dídí ẹgbẹ́ àdédá ẹgbẹ́ dídínà ẹgbẹ́ dídí ìlànà ìdíje. lórí ìdíje ẹ̀ ọmọ wa ni lẹ́yìn tí àwọn ìgbà tó kọ́ ní ìdíje àwọn ẹni akọ́ àti ẹni akọ́ àwọn tó wọn mẹ́lẹ̀ àtàwọn tó ti wọn sókùn. فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم ومرض وتجرؤتكم بالكفر أكفرتم بعد إيمانكم إذ tẹ̀sí bèbèrè ẹsẹ̀ jẹ́ mọ́mì ní. kí ló ṣe yín tẹ̀sí nípa tẹ̀sí bèbèrè ẹbí mùsùlùmí lẹ́sí jẹ́ nípa kan rí láyé. ẹ̀rí ọ̀rọ̀ ni o báwí ni bẹ́ẹ̀ tó ti bànájẹ́ mùsùlùmí tó tó ayé padà tó ti di bèbèrè. ó ní ẹ̀ tó ti wọ́ lọ́dún à ìbàjẹ́ òwú ọlọ́run ìgbà tí ò wọ́n lọ. wọ́n ti pàpọ́ ní pé kí ìwọ ọ̀daràn ẹ bá kú àwọn ìyá tí ò di ọlọ́dọ̀ lọ́ra wọlé. ẹni tó ti jẹ́ mùsùlùmí tó lè gbègbè rí àkàfọ́rọ́ tó ń bá rẹ̀ yìí máa ń tó tó lọ́wọ́ bá tó ọjọ́ gbẹ̀ngà òfin àwọn tó àbúrò bí kò burú. الحسن البصري رحمه الله قال فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم أي المنافقون أنا منافقين تريد إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم زادوا كفرا wọ́n ti gbàgbọ́ wọ́n ti ti kékeré wọ́n ti gbàgbọ́ padà wọ́n يقولون بأفواههم ما ليس بقلوبهم وان فإن مجوس لقب وإذا لقوا الذين آمنوا قالوا آمنا كما باو المعبود المتعبي ولا أنا باو ẹni tí sàdáda lẹ́yìn tó bá pàjẹ́ títí tẹ̀lé súnà ẹ̀wọ̀n ọ̀la ẹ̀wọ̀n ọ̀la ìlọ á tẹ̀lé àdẹ̀sẹ̀ súnà làwọn náà kúkú ń ṣe fa ìṣẹ́jú mẹ́ta tí gbàdúrà wọn ti gbàdé àwọn ẹgbẹ́ ẹni ṣe tún náà tó mi ìbísí àdáhùn ṣe àwọn òkúlẹ̀ lórí ìjà subhanallah. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. يوجد أخوة أخوة وإن يشتركوا وإذا لقوا àwọn àmì ọ̀dọ́ ẹni yóò fà lè gbogbo àkàyà yẹyẹ lásán lásán ẹ̀yà ẹ̀wà pẹ̀lú rẹ̀ wọ́n á sọ ike gbọ̀ngàn àlùkò tó bá ti di àlùsùn nínú àwọn àfáà ilé kan ń bẹ náà ti kọ́ kalẹ̀ three bedroom flat wọn pátá wọn gba ilé kọ̀ọ̀kan kéde lóògùn ọ̀fẹ́ ẹ̀mẹ́kí láwọn àtúntà àdùsùn náà wọn á ní àtúntà àdùsùn náà mọ̀ kété kọjá tó ní ọ̀rùn kan ẹ̀wù ló sì náà máa wọlé àwọn àkáàdì kan láti fẹ́ fún lẹ́wọ̀n pẹ̀lú gbọ́dọ̀ ẹni tí ò ní ọ̀rùn kan àwọn ọ̀gá ilẹ̀ máa kọ́ ọ̀rùn tó ẹni tẹ́ ìwé ti wọlé àwọn tẹ́lẹ̀ orí tẹ̀sí gbogbo ẹ̀ wọ́n bá wọn dé pa tó bá ti gba kọ́kọ́rọ́ ní sẹ́ lọ́wọ́ àgbàrá àgbà kéènì lọ́wọ́ àgbà lẹ́sẹ̀ ojú ẹ̀sọ́ òfin líle gba ni tó bẹ́ẹ̀ ọmọ náà ti fi lọ́pọ̀lọpọ̀ nítorí kẹ̀kẹ́ lé ayé ìgbà téèyàn ti na ọ̀rọ̀ rẹ̀ wáyé rẹ̀ tó ẹ̀sìn àǹfààní lọ́pọ̀lọpọ̀ sí wọ́n rí jẹ ní fídíà ni wọ́n ti pọ̀ ń di rẹ̀ wọ́n rí jẹ ládàáda rẹ̀ ni wọ́n ti pọ̀ ń di rẹ̀ títún náà náà rà bí oúnjẹ gbogbo wọn ló dáa lóṣù náà lóṣù abẹ́ nà bẹ́ẹ̀ tètè máa tó ti lóṣù tó bá ti pé tún náà tòtún fẹ́ bí oúnjẹ mọ́ káàkó tó rà rí báyìí àti bí báyà wọn lọ rẹ yóò ní pa jẹ pa <laughs> subhanallah ẹ̀hẹ́ torí ká máa ń sọ̀rọ̀ mùnáfíìsì ẹ̀yẹ́ wọn rò pé àwọn tó ti kú yóò ti máa ń fẹ̀sẹ̀ ọlọ́ọ̀tà sọ́ọ̀tà wọn fún akẹ́ni ní ìsìn wọn pọ̀ láàrin àwọn mùnáfíìsì lọ́pọ̀ jù gẹ́gẹ́ gbogbo ẹjọ́ rẹ̀ ń gbà gbọ́dọ̀ sí nǹkan tó ti kọ́ àbáwọ̀ yàrá rẹ̀ gbogbo ẹ̀wọ̀n ìyọ̀dà lọ́rọ̀ àlọ́ ló lè ká lóko ẹ̀sìn gbogbo ẹ̀wọ̀n ìyọ̀dà ló ti máa máa ti rí lé ìgbà tó kálukó tó jẹ wọn kó tó jẹ tó hàn mọ́. tọ́ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم إذ kí ló ṣe yín ní ẹ̀rí afẹ́fẹ́ rí lẹ́yìn tẹ́ ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ rí kí ló dé tẹ̀ fi ẹ̀jẹ̀ sínú tẹ̀ tó kọ̀ọ̀kan jáde táwọn ọ̀mọ̀mí ní para wọn ní yín nígbà tó jẹ́ pé ìṣèkèsè rí ní ìfẹ́lọ́kàn yín. فذوقوا العذاب بما كنتم تكفرون ẹran ìyà ìyà náà ẹran ẹ̀jẹ̀ ẹran mùsùlùmá nínú ẹ̀ látàrí títí kẹfẹ́rí tẹ́tẹ́ kẹfẹ́rí tọ́lọ́ ẹlẹ́kàrí mùnàfíì ọ̀kárí gbogbo kẹfẹ́rí ọ̀kárí gbogbo mùsùlùmí gbogbo ọ̀sẹ̀ bọ̀lọ̀ rẹ̀ kárí. pípọ̀ gbogbo làdáná lè máa fún tuntun kúrò ẹ máa bẹ̀rẹ̀ ṣe ìyá látàrí kékeré tẹ ìtọ́lọ̀. bìmá kóńtùn tẹ̀sùrù ayé bí sábà bí kófòrè kùn. bá a mẹ́rin sẹ̀bẹ̀ bí yẹn. ìyẹn ti ké ńtọ́ fa fún yín òun náà ní kéde àìgbàgbọ́ yín. wàhálà lọ́wọ́. يعم كل كافر فذوقوا العذاب بما كنتم تكفرون فقال كفرين gbogbo kékeré ni pẹ̀lú kó là dáadáa bí náà kùntùn tẹ fọ́rọ́ ẹ̀rọ ìyá látàrí ìdíje kékeré tẹ ẹni kékeré. tọ́ ǹjẹ́ a lè pín ọyẹ ẹni gbogbo ògbà tí mùsùlùmí ọmọ ẹ rán ara rẹ kí ní jẹ kékeré gánà ní wọn àti wàá lè ta ní kékeré kí ní jẹ kékeré lórí ní ìṣe ọdún fún àwọn kékeré àwọn kékeré ń ta ní kékeré lẹ ká fa rọ ta ní jẹ rẹ. àkọ́kọ́ ìdí tó súnmọ́ lónà ìgbogbo ilé ìbàdí tẹ mùsùlùmí kọ́ kékeré torí bí wọ́n ti ìwé tá a máa ọ̀rọ̀ ọ̀kan nínú ọ̀nà a gbà láti mọ ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ túmọ̀ gbogbo ọ̀rọ̀ pẹ̀lú àtòkì jẹ́ rẹ̀ túmọ̀ gbogbo ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ torí ẹ̀ làwọn sọ pé gbogbo ẹ̀sìn á tẹ̀tẹ̀ méje ló gbogbo ẹ̀sìn dálóbi ẹni tí ì sọ fún kí lọ́wọ́ èyí tí ì sanwó sí. tọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n á fi ká ní kẹfẹ́ rí ètò súnmọ́ nínú bí wọ́n ti máa ń pọ̀ dictionary àìsí ẹni tí ì ṣe mùsùlùmí. tí wọ́n á lọ́dà ká ní mùsùlùmí dáàbì máa kẹfẹ́ rí náà mùsùlùmí òun náà lẹni tó gbà pàpọ̀ lọ nípa pọ̀tọ́ lọ lọ́kàn nínú ẹ̀yìn. ó sì jẹ́ ẹni tó ṣe pé ó tún sọ pásọsẹ̀ sílẹ̀ fọlọ́ nípa títẹ̀ láti ẹ̀. ó sì tún á sílẹ̀ títẹ̀ bọ́tọ̀ lọ. a ti gbogbo ẹni tó ń tẹ bọ́tọ̀ lọ. bàbá wọn ní ìgbà pọ̀ mùsùlùmí nǹkan mẹ́ta. ajẹ́ pé kékeré ọ̀lẹ́ni tó ṣe pé yéé ṣe náà ìṣe lọ ìdí tẹ̀lé lọ́lọ́ àti wọn àtàwọn ọ̀tọ́ lọ inú wọn lọ ní collaboration ìrírí ní ti sábà tí mo mọ̀ sí àmọ́ kékeré àmọ́ wọn kò sì gbé ní kékeré ká fara lè sọ pé o ní ní rọ̀gbà lè kọ́ kọ́ ọlọ́ọ̀tọ̀dà ọ̀pọ̀ tí wọn kẹfẹ́ lé lọ pé ọkọ̀ ọlọ́ọ̀ ọ̀pọ̀ ọ̀mọ́ kò tẹ̀ fẹ́ mọ́. tó àwọn tó ń pè kéfè ní. kéfè ní wà lè jẹ́ mùsùlùmí ó sì lè máa bẹ́ kéfè ó lè jẹ́ mùsùlùmí ó sì lè jẹ́ káfíìrì pẹ̀lú bá ti bá ti fẹ́ mùsùlùmí káfíìrì ṣùgbọ́n àwọn kan tó gbogbo ògùn ògùn ògùn tó kù ga nínú àdúró àwọn jẹ́ mùsùlùmí kúwọ̀n òsínà àbájọ ẹ̀ka mi ìlera tẹ̀sán ẹni tí òsè náà rárá rárá kí ló sọ rẹ káàkiri òun òsè ọlọ́run ọba kò sì sí nǹkan míì káàkiri kò sí ọlọ́run ṣùgbọ́n nǹkan míì ní sìn kí ló sọ rẹ mọ́ṣírí àtẹ̀bọ̀ èsì lọ́n lọ́ọ́ nǹkan míì kí ló sọ rẹ mọ́ṣírí ẹ̀rọ ìdúró náà ti gbé òun fi àwọn ìdùnnú ní mùsùlùmí náà mùsùlùmí náà lẹ́yìn tí wọ́n ti forí kalẹ̀ fún kàmí tí tó ń tọrọ kọlọ́dọ̀ kàmí tí kò tí tí tí tí sàdúrà sí kàmí tí pé kàmí mùsùlùmí lòun náà kọ́ba àtẹ́lẹ̀ náà mọ̀tíláṣí. nítorí tí nǹkan kan bá ti papọ̀ mọ́ ìslam ó di kéde ó di ṣe. tọ́ àwọn kèfèrí àwọn ọlọ́lọ́ kèdèrí gàdàgà ní ọlọ́dà náà fún un torí pé ẹ̀rọ àti náà ayé alukur'ani ọ̀rẹ́ ti dẹ́kulẹ̀ ti káfíìrì iná àpèsè rẹ̀ fáwọn kẹfẹ́ yìí ọ̀dà wọ́n pèsè rẹ̀ fáwọn kẹfẹ́ yìí ebi kí ẹni tí mo sọ̀rọ̀ ọmọ ẹdín kọ́ ọmọ yọ ọ̀rọ̀ ní wọ́dá rárá o nítorí pé mẹ́rin mùsùlùmí ti dé bí àtìsí ìlú ìdíwọ́n náná ìyẹn ni pé yọ̀ọ̀bù àlùjẹ́ náà ṣùgbọ́n bíá iná. ọlọ́mọ ti tu abẹ́ o nàbí kéèyàn máa tíráàpù ni wọ́n wá wà ọ̀rìn kí ni wọ́n máa pè tíráǹtì. èèyàn bọ̀ wípò wọ́n wá ní London Accra Lagos. ẹ̀wọ̀n kí Accra transit ni ẹlòmíì àlùjáde ní lọ erikoko mùsùlùmí àmọ́ ẹ kọkọ lọ bẹ náà lọ náà kọ sí ìwà bẹ tọ ìdí tí mùsùlùmí òfin ní pa sínú náà onígbọ́dọ̀ wọn bọ̀ dáhùn fún náà ìdí tí kébèrè tó bá sì kú kébèrè yóò fi máa bẹ́ẹ̀ tó ná péré kéde onígbé náà tẹ́lẹ̀ náà wọ́n pèsè rẹ̀ ẹ̀ẹ́dẹ̀kalẹ̀ dé àwọn kébèrè níwá ní ti kébèrè ní sínú rẹ̀ fi ń dùn èèyàn wọ iná tí òní jáde tẹ sínú rẹ̀ fi ń dùn kí wọ́n ní tí mùsùlùmí gbòòkò sínú rẹ̀ fi ń báyìí èèyàn ní ìsèké sínú lẹ́kùn ní ìwọ́n náà kánú wọn ẹtí òní wọn náà rárá wa ètò ìjẹ́ kó tó bá wọ náà nù wọn yóò jáde ní máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé kí wọ́n á lò sòkò tọ́kàn rẹ̀ fi ń bàjẹ́ kó sòkò kankan wọ̀ máa wọn á gbé torí ilé ayé yìí wọn fúnra ẹtí oní yọlọ ẹtí oní náà yọlọ tẹ́lẹ̀ yà fi hàn wá pé kátàgbára láti rí fàáfi islam wá sílẹ̀ gbogbo àpáta lówù kí ojú wa fi mẹlẹ wọn àmẹjọ gbẹlẹ àgbẹyà níta wa ti fi mẹlẹ oṣù wa bẹ náà lẹsẹ náà wọn kúrò àti tẹ́lẹ̀ tó náà wọn ti fẹ́ràn lóṣù sọ̀rọ̀ fún ìyẹlẹyẹlẹ. tó bá ti clean làwọn mùsùlùmí bá gbọ́ islam yìí ẹ rí i pé òkùtọ́ bá dàda lẹ̀ wàlá òkùtọ́ bá wọn ní gọ́ọ̀mẹ́ntì mọ̀lúbì kan wọn rẹ́ nìkan wọn gbé lárugẹ wọn ní bí bóyá bẹ́ẹ̀ sọ fún ìdíra kan náà kọ́ lọ gbé ní ìdíkù kan kọ́ wọn lẹ̀ kí ni kí ni wọ́n sì ní rí ọ̀daràn wọn mọ̀ pé kí a babaláwo wọn mọ̀ pé àdáda lẹ̀ ńlọ́pàá tí wọ́n fi wúru wọn tí wọ́n já lọ kankan. torí ẹ̀ àwọn tó ti wọ́n dúró bí fúnfún wa wà mẹ́jọ bí ní àlùkìyàmù àgàgọ́rù tó ń bẹ̀rẹ̀ ní kí náà nìkan ìbéèrè rere wọn ti ní lo àálù kí ìbéèrè ti ní ti ẹ̀yẹ ni ìbí ní ti ẹ̀yẹ ìpanilẹ́kùn kó bá ti dé bá ní ààrẹ lè tètè bí lẹ́yìn ìgbà tètè dé mú mi àbá ọlọ́run mi ọlọ́run mi ẹgbẹ́ débẹ̀ báyìí. torí ẹ̀ tọ́lúkù làdáàdà lè máa fún ìtọ́jú ìṣòro ẹ máa wá jìyà ẹ máa jìyà látàrí títí kékeré jẹ ti kékeré sọlọ. وأما الذين بيضت وجوههم ففي رحمة الله ففي رحمة الله هم فيها خالدون ṣùgbọ́n àwọn ẹni tí ìmọ̀lẹ̀ wà lójú ti wọn àwọn ẹni tó ń tẹ̀lé tàbí sallallahu alaihi wa sallam tí wọ́n ti fi ra wọn lóṣooṣù ọ̀wọ̀ tí òkun yẹlẹyẹlẹ fáfihàn rahmatillah inú kí ọlọ́run làwọn máa wà inú àlùjànnà làwọn máa wà. أي في الجنة ما يكون فيها أبدا إلى الجنة وما وهم جبل لايك لايك وجدال سبحان الله لا يبغون عنها حوالا أولي تركوا وبغضوا بين كل من ọmọ náà ṣe lójúmọ́ ní ọmọ ara kan bíi kákó kúndé kó wọn máa tọrọ lọ́dọ̀ àwọn ọmọ àlùjẹ́nà ẹ̀kún wa jẹ nínú tẹ̀ jẹ ẹ̀kún wa mú nínú tẹ̀ mú àwọn máa sọ pé ọlọ́run ti délé wọ̀ fáwọn pèpè yìí ah, àti àti ní pèpè pé ẹ̀ ṣe irú tàbí lọ́wọ́ pé ẹ máa sọ̀rọ̀ gbè ẹ máa sọ̀rọ̀ ndẹ́ ọmọ aná náà máa sọ̀rọ̀ torí gbà táwọn bá sọ̀rọ̀ omi yorùbá ọ̀pọ̀ mi náà ní ìtẹ̀lẹ́mọ́ omi ti gbóná lu ewu gbèsè ọ̀rọ̀ tí ó máa fọ ìfún àwọn dáadáa tó bá tún kọ dáadáa ìfún ní òkú wa náà. tọ́ àwọn ẹni tí ojú wọn á sì máa yára ń bẹ́ẹ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ ní àtẹ́nà ó ń fi àkọọ́lẹ̀ lórí inú rẹ̀ wọ́n máa fẹ́ láéláé. òtítọ́ àbí ṣùgbọ́n wípé wíwọ àlùjáńdà gangan fúnra ara rẹ̀ ìkẹ́ ńlá jọ ìkẹ́ ńlá òní. ṣùgbọ́n ìjọba jù nínú kẹrẹ̀ lónà ní pé èèyàn láti wọnú rẹ̀ tó kọ́ sí máa mọ̀ jáde kó mẹ́. mọ̀rọ̀ kọ́ àwọn àtẹ́rìn náà wọ́n ti kó padà yọ̀yàn kó mẹ́ à kò tó ń kẹ́ o. náà lọ́nà wọn bá fi máa ń fi ẹsẹ̀ rẹ̀ sí ẹni lẹ̀ fáwọn ìgbà kó lè gbé tí wọ́n bá wọ àtẹ́rìn yẹn ó ń fi hàn kọ́ àdúgbò nínú rẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ láìláì. eléyìí ló ń dẹ́yìn tẹ́lẹ̀ kí tọ́ba ló ń jàrọ̀ jẹ ọdún náà ìjọ mẹ́ta kó tó ló ń jàrọ̀ ọba tẹ̀sẹ̀ sọ̀tọ̀ sáta lẹ́kẹ̀ẹ́. ìwọ́n ní wọ́n kó lu wọn wá wọ́n kó lu wọn wá ní pírẹ́sìdẹ̀ntì wọ́n lù wọ́n dàbújá wọ́n kó wọn lọ sí pírẹ́sìdẹ̀ntì àlọ́ọ̀rẹ́ àwọn náà dẹni tí wọn gbé nínú mọ́tò lánà wọn gbọ́ ìgbọ́dọ̀ dá fún wa wọn tó béèrè ní ọtí gbóúnjẹ dé à ẹni tí òtún fọ́ọ̀kù jẹun rí ọ̀dọ̀ ní sáńtọ̀ bí àti fọ́ọ̀kù wá gbé ọ̀nà ìgbé ara wọn lọ́wọ́ ẹ̀ má náà wọn gbádùn ọ̀sẹ̀ kan bí ìgbà tó tó kọ́nà tó wọn wú àgbàlagbà wọn ò bá tún wọn wẹ̀ wọn léwẹ̀ gbogbo ara wọn láàrin ọ̀sẹ̀ kan wákàtí ní ìjọ kẹsàn án ọba ti dé bá àrẹ tẹ̀lé ọ̀gbẹ́ ẹ lọ múra o ọ̀làlẹ́ padà bí ẹ ti wá o. ókè ṣé tí abájọ àmà lọ gbé gọ́fúnà dọ̀ọ̀ ní ṣèṣì kẹ́yìn ìdíjà ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kúrò one zero zero jẹ́ni ká lè túmọ̀ náà lè padà sí ká. Ká lè wá fún wa wá síbi iṣẹ́ kan wá bá wa lọ́kàn jẹ iṣẹ́ wá fìyà fún yà fún wa. Yẹ ìfìyà fún yà ni. Ẹ ti wọ́n lẹ̀ lẹ́sẹ̀ bá wọn tẹ́lẹ̀. Wọ́n mọ ẹgbẹ́ fi mẹ́nẹ̀jì ara wọn. Tùwà mẹ́nẹ̀jì ẹbí tí ò sí ẹbí tọ́ wọn lẹ́kọ̀ọ́. Ẹ wá dá wa náà lẹ̀. Ó ní lè tẹ̀lé òní lè mẹ́nẹ̀jì mọ́ ìyẹn kẹ gbìyànjú wa ń jẹ wọn lẹ́yìn èyí lásán alẹ́ òde dàgbèsè ayé rẹ̀ rí lẹ́gídẹ́ bá wọ ọ̀bẹ náà àkọ́kọ́ máa wò ó gbogbo lẹ́gbẹ́ àhà láyé yìí náà ẹ ọtún wa kú oúnjẹ lé ẹgbẹ́ àhà ya ẹ máa àmì tàbí ẹgbẹ́ gbogbo ẹ̀ ló kúnlẹ̀ lóṣù tó tó wá padà sí ìwọ rí mẹ́ta jẹ lóṣù mọ́ ọkọ̀ máa wò pé mo kò tó lẹ̀ ẹgbẹ́ ìgbé báyìí lórí tọ́lọ́ àti ìyàlá jẹ tó torí ẹ̀ kátó apá ìjẹnà kó wọn fi ẹgbẹ́ ìjẹnà ike ẹsẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta ń bẹ ẹsùn ajáde aa ẹsẹ̀ ẹ má dára rẹ wú afárádà bàbá ńlá wa wọn lọ àwọn afárádà ńlá rẹ ṣùgbọ́n kò sàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbọ̀lẹ̀ kọ́kọ́ gbẹ gbogbo yé ìpè náà láàbì ẹlẹ́ẹ̀kejì ẹ̀sẹ̀ tọ́lẹ̀ kọ́ òun ìfẹ́ kọjá ọ̀daràn yìí ìfẹ́ ẹ bàbá ńlá tí wọn máa dùn rẹ àwọn ọmọ náà máa dùn rẹ torí pé tó ti bàbá ńlá dá ó sàwọn ọmọ náà gbogbo akẹ́ padà sáàjì ẹ̀la yìí sàkà múra kọlù àfi kéèyàn kọ́ fara èèyàn ti padà sáàjì ẹ̀la kó tó náà padà sọ wà lọ́nà àlùjẹ́ تلك آيات الله نتلوها نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين إلى النبي محمد صلى الله عليه وآله وسلم تلك آيات الله gbogbo àwọn tó ń kọ́ láti gbà tá à ń ti ń kà á bọ̀ léde tá à ń kà sí fún ọ táwọn kùrán ni ó fi pé àyà tó wọ àwọn ayé ọlọ́ọ̀ni àwọn àmì ọlọ́ọ̀ni àwọn ọ̀rọ̀ ọlọ́ọ̀ni kìí fi ọ̀rọ̀ èèyàn rárá kò sí sẹ́ni tó lè sọ lóẹ̀ kìí fi ọ̀rọ̀ èèyàn rárá àtàkùn ọ̀bá pọ̀ nú ẹ̀ kìí fi ọ̀rọ̀ èèyàn rárá ọba ti sùn ní gbọ́ èsì ọ̀rọ̀ èèyàn rárá ọba ti sùn ní ké èsì ọ̀rọ̀ èèyàn rárá ọ̀rọ̀ kánú rẹ̀ ọba máa takò mí. تلك آيات الله eléyìí ni àwọn ọ̀rọ̀ náà tó dá wa ìpèníjà ilé yẹn ẹtí wọn ti sọ̀rọ̀ lọ́kùnrin náà sọ̀rọ̀ ẹ̀. تلك آيات الله gbogbo ìṣe àkàtì ọlẹ́sì ìwọ Muhammad sọlá àdìsẹ́lẹ̀ àwọn ààyè ọlọ́run. nàtúhà rẹ̀ kẹ̀lẹ́ fáwọn àwọn kà á fún ìwà nẹ́bí Muhammad sọlá àwọn àríwá àdìsẹ́lẹ̀ pẹ̀lú òdodo kí n ṣe àlàyé òdodo òun kan òdodo ní àtọ̀dọ̀ ọlọ́run à ń kà sí ọ létí pẹ̀lú òdodo torí fún òdodo àtọ̀dọ̀ ọlọ́wọ́ òdodo ló sì wà. tọ́ torí ẹ̀ àyẹ̀tùmọ̀ ẹ̀kọ́ àánú ti sọ̀rọ̀ náà bó ti ṣe rí lóṣọ́ọ̀nì ọ̀rọ̀ náà wà lórí ẹ̀ ti jẹ́ pé gbogbo ẹgbẹ́ gbìyànjú láti dàpọ̀ ọlọ́ọ̀tún àti ìwọ̀n gbogbo àti ń gbìyànjú láti kọ́rọ́ èèyàn kó tó dágbé báyìí láti rí ọtí. Ìrẹsì òkà ààyè ọ̀wọ́ ìrẹsùn àárín kẹrìndínlẹ́ àwọn ọmọ yìí àwọn ọ̀rọ̀ ọlọ́run àwọn àmì ọlọ́run àwọn ayé àwọn kà á ti wà nínú ìṣòro àti ìṣòro àti ìdíbẹ̀ lọ́dọ̀ mi. والله يريد ظلما للعالمين ọlọ́run ọba èyí di ọba lókè o láti gbàgbọ́ sí táwọn ọmọ ara yìí èyí di ọba lókè o láti gbàgbọ́ sí táwọn ẹ̀dá tó dá ọlọ́run ọba kì í da lábòsí àwòrán gbàgbọ́sí tí yóò ṣàkóso sí ẹrú rẹ̀ fẹ́rù rẹ̀ kàlà tí ọlọ́run ṣàkóso sí ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ nítorí ẹrú rẹ̀ nìyí. Ah, nítorí pé kìí ti pẹ́ nìkan ló wọn ní tiẹ̀ ẹnì kìí ṣe tiẹ̀ kìí ti pẹ́ nìkan ló wọn lọ́dá kọ̀tẹ́lù mi síbò lọ́dá gbogbo wọn ọlọ́run ọba yìí báwo ni ó ti wá ṣe àbòsí ṣe nǹkan kan gbére nìkan kó wá ṣe bẹ́ẹ̀ fi jàǹbẹ́ lómi ọlọ́run ọba yìí ṣe bẹ́ẹ̀ láéláé ọlọ́run ọ̀hún yorùbá ìgbòho lẹ́nu ní làárín ọlọ́run yìí ti ọba tó gbèrò láti ṣàbòsí fún gbogbo àgbáńlá yìí ẹni tó wà lẹ́nà ọwọ́ lẹ́nà nítorí pé ọlọ́run ọba oníkọ́lẹ́tọ̀ ẹni tó sì wọ́n lẹ́sẹ̀ náà yóò wọ́n ná nítorí pé ọlọ́run ọba ó ti kà fọ́ lẹ́sẹ̀ ọwọ́ ọ̀wá ẹnìkan tí wọ́n gbé báyìí rẹ̀ nílẹ̀ pẹ̀lú lẹ́jọ́ bàárà rẹ̀ sẹ́ni kan lẹ́nu ọ̀rọ̀ máa di ọlọ́ọ̀fẹ́ tàbí sí lágbájá ẹ̀là tàbí sí lọ́dọ̀ kò sábò sí lọ́dọ̀ lọ. nítorí pé ìlera tó ti fún wa lọ́lọ́kan ọ̀dọ̀ kan mélòó la lè ṣe nínú títẹ̀lé díẹ̀ tó lè dípò ìlera kò sí. lọ́ba wa ṣe pé ìṣèdọ́gba ní ọ̀là kíkó ní kálukú wa dé. a rí i pé bọ́lá jẹ́ nítorí àtidáyé láti sí lọ́n láti fìdí ọkà sí lọ́n pẹ́lẹ́kẹ́ tiẹ̀ là ń tẹ̀lé àti tẹ̀lé tà níbi rẹ̀ sọ̀rọ̀ bá wà ní ìwà rẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá fún wa ní ìpín tó pọ̀ púpọ̀ nínú ọjọ́ ayé wọ́n ti kẹ́mi wó gún bí kí olùdókòwò mẹ́wàá ọdún láyé èèyàn ti ń sin lọ́n lójoojúmọ́ kò fìdí lọ́n ẹ̀ẹ́dì tí ọba rí bẹ́ẹ̀ ọba tí ọgbẹ́ kàlùfíàn àánú ọlọ́run ọlọ́run tó ti fi wúru àríkàlẹ̀ kìí ti tẹ̀ ẹtú lẹ́gbẹ̀rún mẹ́wàá ọdún tí bẹ́ẹ̀ ti lọ́n tí òfìjọ́ kàfẹ́ lọ́n ìtẹ̀ rẹ̀ ò ní gbé wá sí. nítorí ìjọsìn ẹgbẹ̀rún mẹ́wàá ọdún ìjọba tó san ìtẹ̀ra ẹyin tó kan rí kámẹ́tẹ̀tẹ̀ sí ìsọ̀tẹ̀ tó kejì kámẹ́sẹ̀ sí ìsọ̀tà anáta ń fi sọ̀rọ̀ kámẹ́sẹ̀ sí ìsọ̀tìmúdà fi mí àbí tọpọlọ dọ́lọ̀ fún wa àbí tọkàdá fi rò èwo ni ò tó rò èwo ni ò sì ní wúwo lórí òsùn. báwo wá ní òṣìṣẹ́ ti lọ tó tọ́mọ akẹ́kọ̀ọ́ ti san sí ìṣètọ́lọ̀ lórí mi ní ìjọlọ́ kọ́bọ̀ ẹ̀ẹ́ tí ọ̀jọ̀lọ́ ti kọ́bọ̀ ẹ̀ẹ́dẹ́gbọ̀n kan bàbá tó bìyàn màmá tó bìyàn kí lèyàn lè fún wa kí lèyàn sọ pé ìjẹ bàbá ń kọ́ bọ̀ àbí ìjẹ màmá ń kọ́ bọ̀ kí kò sí wàhálà kátó akọlọ tó dá wa tó tún dá bàbá fún wa tó dá màmá fún wa tó kí wọn á ti fẹ́ fẹ́ ti fẹ́ ti fẹ́ sọ lọ ó wá nù àti ti kan ọ̀ bọ̀ ayé ìgbọ́sọ̀mọ́sọ́ wà nù rẹ̀ lágbára ìgbọ́sọ̀ ayé. يذكر للاعتبار èyàn ò wíṣẹ bí táwọn èèyàn lè ṣe làákà ìṣirò rẹ wọn ní ẹnìkan ọkọ bá lè sọ bá àdìsí là pé ẹnjẹ àdìsí ti kọ wọn fi tó ti kan màmá rẹ ó gbé màmá rẹ ń gbé màmá ti kọ wá àpò ẹ̀sìn àgbẹ̀tọ̀ wá àpò òun gangan fúnra ara rẹ̀ fẹ́ni tí ò gbéyàn iṣẹ́ rẹ̀ pàtàkì jùlọ ńgbà tí èèyàn bá pọ̀ arákùnrin wa pé ya rẹ̀ ó sì pọ̀ ya rẹ̀ wọ́n á gbé ibi tọ̀wá wọ́n á sọ ibi ó béèrè wípé ìjẹ́ wọ́n béèrè wípé ìjẹ́ eléyìí dáa ṣé ó ti fẹ́ wọ màmá rẹ̀ nù àbí ó ti fẹ́ owó náà ti gbé màmá kò sí ìtàn kankan kò sí ìtàn kankan ọmọ kan wá bàbá rẹ̀ wọ́n bá màmá rẹ̀ jà wọ́n á nígbà ló sì rò ìyàgò ló tẹ́lẹ̀ láti wá pọ̀ tí wọ́n lọ ọ̀rọ̀ àpò tó fi dàgbà ó sì jẹ́ ẹ̀yẹ̀kọ́ bàbá náà wọ́n kó bóun tí wọ́n ń yan bàbá tí wọ́n kó bóun tó fi dàgbà. So the medicine to the price, then you receive your price. Ah mọ̀ gbà lẹ́nu ọ̀làyìn lẹ́kọ̀ọ́ wọn tó kú tàbí èyí tó kú fífi mi lọ fún màmá rẹ̀ pé ìyọnu tó mú ọdún mélòó lẹ́kọ̀ọ́ náà bí ọdún kan náà yọ kẹ́ ìní táì tó máa ń kọ́ ọ́n kó lè pàtó àpòlò mílíkì mélòó ọwọ́ òkú ọ̀hán lọ́ra fífi mi kátó mi lẹ́wàá wá pé kí o bí a. Ah, ọmọkọ ọmọ ọlọ́run ti sàlẹ̀ òfin wa ẹ̀ fún àwọn ọmọ kú làwọn ilé àwọn òfin ẹni tó tí màmá rẹ̀ dáwọn rẹ̀ pépé gbèsè tí wọ́n bèrè ẹ mọ̀ pé tó lọ́ bá fi ẹnu tó bá gbé lé ọyàn ẹ̀yà rẹ̀ tó bá fà á báyìí orí omi yóò sì lu agbóńgbà mi. subhanallah yọ gbà pé kẹsì o epic milk wà lédè òun tó o ti rọ́jú màálù ló kó kúta. àbí bàbá tó ṣe pé bàbá mi ọlọ́run mọ ìyá tó kà bàbá ẹ̀ lómi kó tó rà polo sẹ́rẹ́ láti kàn rà wálé. fún ọmọ tó wá ní sẹ́rẹ́ láti mélòó lẹ́ rà pọ̀. ẹ̀ǹgẹ́ ti kó o sẹ́rẹ́ láti lọ́jà òògùn wọn á là táwọn ti kí wọ́n tó ríra fún ọ yáa ní ojú kòkòrò tí wọ́n ń lílé ọ lórí pé nǹkan kan máa ń jọ ọ́ táwọn fi ń kán sínú wọn lè tó torí pé wọ́n rẹ̀ torí lè lè lè ti jẹ́ pé mélòó lẹ́nu sàn nínú wàhálà táwọn òbí yẹn ṣe kátúwá pè tọ́lọ̀ ìtọ́lọ̀ sí fún yín ní dáadáa ẹ̀ lè sàn láéláé irú ẹ̀ ní ti wá nù àdéhùn kan tí ọ̀rọ̀ tó wà lórí ọ̀nà tó ń gbà wá ó tilẹ̀ jẹ́ pé ìmọ̀ màbí Abdullahi hajj nínú síra àwọn dáadáa àwọn sọ pé sọ̀hìn gbọ̀dọ̀ ìgbà míì àwọn máa sọ pé sọ̀hìn kò tẹ́jẹ́ bọ̀ àyè. wọ́n lẹ́yìn ìfẹ́ sí lọ fún gbẹdẹ ọgọ́rùn-ún márùn-ún ọdún níbi tó wọn àtẹnì kan sí ní àjànìrajà lọ́dọ̀ ẹni àtajà lọ́dọ̀ àtajà fúnra ẹni ẹ̀yìn sì ti mà nínú tí máa bí kéèyàn tẹ́tẹ́ yìí kò ní bára lórí èèyàn ò lè dá nìkan máa tọ̀ wọ́n mọ̀ pé wéèrè. tó a ti lè jọ wà pẹ̀lú ara wa ká máa wúra wa ràn kíjọ ọmọ tẹ̀lé. kẹsẹ́ ìsìnkú àjà nígbà tí ìsìnkú àjà kí wọ́n lọ wo mi ti tá sọ̀rọ̀. sábà tó ti jọ wà sábà jọ máa sọ̀rọ̀ ẹni náà yóò bá tẹ̀ ọ̀rọ̀ sábà sọ ẹ̀sẹ̀ ní ma ẹ sábà jẹ kí o rí ara rí rẹ ẹ lọ àwọn ìṣòro ìṣòro ń wí lánàá ọmọ tó tẹlẹ àmọ tó rí sẹ èyí wọlé tó rí gbọ ẹ rí gbogbo èlò ẹsẹ ọ̀rọ̀ ẹ̀yìn tó òun wá wà ní ẹ̀yìn ìdìkan lẹ́nìkan pẹ̀lú ẹ̀ ó gbọ́rùn márùn ọdún ǹjẹ́ ọ̀jẹ̀ tí ó mú ọlọ́run sọ kalẹ̀ fún láti orí iye tó di náà ní jẹ akérèmọ́gbò ló ti ń sàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa ń dún àjọ ìgbà òkè yàrá wọn lọ́nà wọn sọ pé ẹ̀fẹ̀ ló ní sálìjẹ́nà yìí pẹ̀lú kẹ́ẹ̀ wọ́n wá sọ pé ọ̀ ọ̀ wọ́n wo sẹ́sì mo ṣe fún òfìsì mi sì tọ́ yẹ ọgọ́rùn-ún márùn-ún ọdún ìdíje tó yàrá fífi wí àwọn tó yẹ pé fifty years wọ́n lò thirty five eighty hundred nínú ẹ̀kọ́ ọdún sẹ̀ kókó five hundred wọn ò fi sẹ̀ ọ̀dà kò Ah, ẹ bá mi yẹ iṣẹ́ tó fi five hundred years ṣe ẹ bá mi yẹ wò pẹ̀lú ìdẹ̀ra ẹyinjú kan wọ́n kó ife ọgọ́rùn-ún márùn-ún ọdún wọ́n kó lórí ọwọ́ kan òṣùwọ̀n wọ́n á mú ẹyinjú kan irú ẹyinjú sọ̀rọ̀ fún wa ẹni tí mo gbé ẹni sẹ́ńtì tó ń wò yìí o torí kó a ọ̀pọ̀ wí àbí ẹ̀kọ́ ni torí pé téèyàn bá lójú gbàdá lèèyàn máa wá ìwòsàn ẹni tí òjò ti tẹ̀wọ̀n kójú ló hàn máa wá ká tọ̀ bàbá eléyìí ti lójú ni wọ́n wá ìwé báyìí ó ní ìtẹ́ ẹ̀sùn ni wọ́n fi wé òun padà kóró ẹ̀kọ́ sẹ́kọ́ yóò sùn wọ́n á mú ẹyin tó kàn lu méjèèjì ọlọ́mọ gba fífi là wa ọba ké lórí òsùn wa ẹyin tó kàn wá tẹ̀wọ̀n tó gbogbo ti ọgọ́rùn-ún márùn lọ ọlọ́run àgbẹ̀ ẹgbẹ́ ẹrú mi sínú náà mi pẹ̀lú jọ́sìn mi pẹ̀lú ìsìndọ́gba torí kò sàn ìdẹ́rọ ẹni dúkà nígbà wo ló ti wá fẹ́ sàn yòókù séwìí ẹlẹ́tọ̀ọ́ ká náà ẹ̀bí sí lánàá. that is jọ́sìn. kí ọba pariwo pé wọ́n lọ ra mẹ́tẹ̀ẹ̀kẹ́ ọ́rùjù ìgbẹ́ rẹ̀ máa bẹ́ ọ lọ. ìgbẹ́jọ́ sí mẹ́tì subhanallah ọlọ́run abẹ́rẹ́ àfọ̀gbọ́rọ́ ẹ̀fẹ̀rú nísàlùjẹ́nà mi ní ìsìn pẹ̀lú kẹ́ẹ̀mí. ẹ bá ti wọ náà léèrè ìrẹ́ ló fi òkú gbẹ́sì yìí lọ títí pé. ṣé nínú mẹ́sì ọlọ́run àtijọ́ ṣèṣe rẹ̀ ìwúlò pèpè I think uh, I would prefer justice. Ah! Ó gbé ó gbé tí ọba lọ mú justice wọ́n lọ́ àyò ìṣòro òde tán kankan nínú ìdẹ̀ra tó lọ sí fọ́. iná ìlànà ìgbà tó lọ́ àṣẹlẹ̀ wọ́n ti sọ pé kò sẹ́nìkan nù wa bí iṣẹ́ yóò fi wà jẹ́lẹ̀. wọ́n ní tóbi lórí wa àtẹ́sọ̀ lọ́ àṣẹlẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ tóbi lórí. àyàfi ilé yàtí ìṣògùn rí pé lò àyàfi tó bá wọ́n náà láti fi kẹ́ rẹ̀ káyé mi náà. àrẹ́sẹ̀ pé wíwọ àṣẹlẹ̀ ìwọ ní gbogbo èèyàn ànábì tó ṣe wípé ìjọkan ní wọ àdìjẹ́nà tí wàá ti jọ díẹ̀ ẹ dákun ẹgbẹ́ wo ti sọ àwa dá àwa ti dín lọ tá a fú yẹ bàjẹ́ àwọn àpò àwùjọ bàjẹ́ àwọn àpò sọba ti jọ ọ̀run pé ọlẹ́yìn ẹ̀kọ́ dàtẹ̀ ló lẹ́yìn lọ́wọ́ kó wọn kọ́ máa kó ìlú jáde náà àhárí ra jáde náà báwọn sẹ́nu pé bùkátà káwọn èèyàn tí wọ́n síwájú kí wọ́n má tàn án lẹ́yìn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń kó àwọn èèyàn jẹ́ irọ́ wọn pa fún ọ bọ́ọ̀lù òdodo fún ọ bí omi jọ ẹ bá tẹ̀lé lẹ́yìn ẹ bá ti rí agbádùn fún ẹ lọ́wọ́ tàbí àwọn agbádá ń tẹ́tà rú bẹ́ẹ̀ ni àwọn èèyàn ó gbé wọn dé ní ìhòòhò lẹ́ni tí ọ̀kọ́ bóòmẹ́n tí ò ní sí àlékún kan lára wọn. Ebi ká ẹ̀ka ṣe á àwọn ọgbẹ́ adáwọ́ bí ẹ̀ǹdẹ́ àwọn ọgbẹ́ adáwọ́. Tí ò ní máa wò wó ara rà ìhòòhò bá wò. Wàhálà tó ti dé ojú kálukọ́ ọ̀gbọ́n àti àti ilẹ̀ láwọn òfin lójú rẹ̀ ṣe ẹ̀rá ya ẹ̀rí kí ní ká orúkọ ilẹ̀ ni. Tí wàhálà bá ti wọ̀ ọdún òlójú àìrójú tí ò bá sọ àìrójú yẹn pé ojú bẹ lágbáyé àkókò ṣe rí ìrànwọ́. subhanallah torí ìdè eléyìí tilka aya tún wà ọ̀rọ̀ lọ lélẹ́yìí gbòòrò kí àwọn alẹ́ ìkọ̀sọ̀rọ̀ lọ sẹ́ńkì rọmọbọ́n làwà sẹ́ńkì ìlànà rahimahullah sáńgbọ́sùmá rẹ̀ ìlànà rahimahullah sáńkì ń ṣèwà ìlànà rahimahullah. تلك آيات الله نسلوها عليك بالحق قال وتبين خرابها عليك بالحق وتبين نسلوها عليك بالحق تلك التلاوة تختلف عن القراءة تلاوة ولا آية القراءة eléyìí ni àwọn ọ̀rọ̀ ọlọ́dà ń ké fún ọ tòfin tòfin ló ti ti yẹ fún ọ máa ké yẹn ká fún àwọn ẹgbẹ́ ń ké wà dàrú kù bí wéé rè èèyàn kọ́ ni kìí kàn ṣe pé bóyá ẹ̀sẹ̀ ti máa kíní kan aláàrí kan ká wọ́n ti máa kíní kan kàkí àkùnrin mọ́lẹ̀ ti máa ké lókè àkùnrin wọn máa ké pẹ̀lú pé kéèyàn fà lọ́dọ̀ olùmọ̀ olùmọ̀ tó náà fà lọ́dọ̀ olùmọ̀ olùmọ̀ tó nà gbà lọ́dọ̀ olùmọ̀ tó nà gbà lọ́dọ̀ olùmọ̀ títí lọ́dọ̀ àtẹ́bẹ̀ Muhammad lọ́wọ́ àríwá rẹ̀. bẹ́ẹ̀ ni tìláwọ̀ ti jẹ́ tìláwọ̀ àmà nùgbàrà tó mọ̀ kàgbé àkùnrin mọ̀ kàmọ́ kàkà kí ẹgbẹ́ àti dé pọ̀ jù. bí sọ tó kí ọ̀rọ̀ ọlọ́run bá tóní ọmọ Libya ni ọ̀kan náà olùkọ́ wa gbàdá wọn kó dọ́nu kọ̀gbà àkùnrin lọ́dọ̀ olùmọ̀ lọ́dọ̀ olùmọ̀ lọ́dọ̀ àwọn akọ́kọ̀dé lápapọ̀ àkọ́kọ̀ tó wá ní kọ́kọ́rọ́ lọ́sọ́gà màálùmẹ́ni lẹ́yìn ẹ̀rọ náà tẹ̀hún bẹ̀lọ́gàdàwáàtì wà láàyè gàdàwáàtì bá wù. bẹ́lẹ́gàdàtì lọ́lọ́sọ̀ òun á ní bẹ́lẹ́gàdàwáàtì bọ́ọ̀lù ti gàdàwáàtì ó ní ọ̀wọ́n síbẹ̀ rí kọ́ aláàrí kọ́ làwọn gbà táwọn máa kẹ́kọ̀ọ́ sí táàkù kékeré. lókàdá ìdọ́rùn gbà lọ́dọ̀ àwọn olùmọ̀. òun kìí tí ọ̀gá gbà lọ́dọ̀ olùmọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní bá táyé ń gbà. ó ní síbẹ̀ rí kọ́ aláàrí kọ́ síbẹ̀ rí dáà àrí dáà ó ní ẹ̀rí wá ní aláàrí wá kí lè lókè wá ò àní alẹ́ ó ní ọ̀ dá wá wá dá wá àwọn ní orúkọ àwọn náà bẹ kí wọn ti di àbí wọn parí ó ní wọn parí ó ní ló fi dẹ́gbà dá wá sí ẹlẹ hàn oko fún wọn bàbá àti olùkọ́ ń bẹ̀ àlọ́ oko fún wọn máa kọ́ tètè fi ìyá òfin kọ́ wa náà ní fi ìyá tó wọ́n wá wá wá fẹ́ ṣe ọ̀nà ìfẹ́ àbáṣe wa fa èèyàn mélòó mélòó mélòó tó ara yẹn náà nínú ẹgbẹ́ ṣe wá àjì ṣùgbọ́n tí ó tẹ̀lé táàkì ṣe wá àjì fún fa torí bí lọ́gàdà wá ní àti tí ọba gàdà wá ti tò torí wà wọ̀ kọ̀ wá ní ìlà á wà lẹ́yìn wà ọ̀ níbi lórí wà ọ̀ dáhùn kan á ní pálí wọ́n kì í ojú ọ̀nà jẹ́ gàdá wáyé ìwé tó wà bẹ̀ ọ̀kọ́dúnmọ̀ áfíríkà bí gàdá yìí. ولله يدعو إليه قاعدة رسم القرآن nígbà òṣùpá ẹ̀ lọ́jọ́ tó ń pọ̀ wọ́n yàtọ̀ sí màá ṣe ń kọ́ lábá alága. kódà tó bá mú àlùfáà lọ sí pọ̀ yìí pẹ̀lú rọ́tún rẹ̀ mẹ́rin èyí tí wọ́n ti ṣe sínú déètì tó wá ń tèwé tó ti fira tó wá gbé àyà tó fẹ́ tó gbé sáyé tó fẹ́ ó mú láyé ó mú lọ sí ti tiẹ̀ lọ́jọ́ wọ́n wá lẹ̀ mọ́ bí tó fẹ́ bí tó fẹ́ wà lẹ̀ mọ́. tó bá fẹ́ ti kọ̀rọ́sẹ̀ kámẹ́ wò bí yàrá ò ní rí ṣe kò ní hàn gbogbo nǹkan ọkọ̀ dàrú ni wọ́n náà lò sí nǹkan àti lóṣù wa táwa ni wọ́n tó sàn kúrò àti اللي هي فيها ايه تلك ايات الله نتلوها عليك بالحق اقول لك لو تكتب القران او انتم ومن لهم ايضا امي امي يا نو اسكت اقول لك قال قال قال أيوة، قال قال قال قال قال قال قال قال قال káàlà nílẹ̀ lọ́wọ́ ìyẹn ní kó fi kìlógíráàmù wọn kan káàlà rẹ̀ kílò kẹ́yìnà kọ́ọ̀là lọ́lọ́ sọ ọ̀sọ̀ pé ọ̀yàtọ̀ àbí ọ̀yàtọ̀ ọ̀yàtọ̀ ọ̀dùnkọ́ eré mọ́ngẹ́lú ọjọ́ra wọn pẹ̀lú wáyé lọ́wọ́bùnmi tọ́jọ́ra wọn tọ́jọ́ra ọlọ́ọ̀nà lùhà à ń ké tòfin tòfin ó kẹ́ máa ké èyàn kan ta gidi ká tẹ̀ra rẹ̀ jẹ wọ́n ti lọ fún wọn jẹ lèmọ́nù yóò kàn máa ta gbogbo jẹ náà tó máa kéke kúkè tẹ́lẹ̀ kan máa tó tẹ́lẹ̀ máa tó ń sọ lọ́wọ́ àwò yóò mọ lójú tó sọ ọlá tó ti rẹ̀ wá káàbùkù ìwọ́n tó ti yẹ fún ọyọ pípẹ́. torí pé bàtí wọ́n fi wọ́n kọ́ pa ẹ̀ lẹ́yìn mọ́ wọ́n ní wọ́n yẹn mangalóhùn bí àrẹ wọ́n yẹn mọ́hùnkóhùn bí àrẹ wọ́n ní mangalóhùn àrẹ wọ́n mọ́hùnkóhùn bí àrẹ ọ فذكر تربى القرآن تعالى لسي تجهر وصفه تعالى أم أم يغالى أعوذ بالله تلك آيات الله نتلوها عليك بالحق kọba tí kò rẹ̀ jẹ́ kọba tó ti ayé rẹ̀ jẹ́ ọmọ tí ń kọ́ ní bàbá àti kí àwòrán dáadáa nítorí pé tí èèyàn máa ń fi àyà kan náà àwòrán yóò gba dáadáa mẹ́wàá lọ́sẹ̀ ìwà fọ́ọ̀mù ọba rẹ̀ ọlọ́run lè fa ilé àìsílẹ̀ torí ìdílé àwọn bàbá bàbá àwọn màmá màmá àdọ̀wọ̀ kéníjà ńlá rẹ̀ lè ẹ̀yìn gan-an ẹ̀rọ àwọn kásẹ̀tì àwọn àfáàtì kàlùmán àwọn àfáàtì kàlùmán dọ́mà kí dáadáa kí ẹ̀sìn ìlú ìdánsẹ́ nàìjíríà yìí ìgbọ́n àwọn akéwìtòkùtì kan tí wọ́n ti sàmà gbọ́ wọn pẹ́ẹ́gbẹ́ ọ̀dọ́ kan tí ẹ̀ bá ń bọ́ wà ní èyí ó kọ́kọ́ fẹ́ fọ́ rẹ́díò rẹ̀ tí ò ní mọ̀ kó lò ní rẹ́díò ẹ̀kí ni ń ẹ̀sìn ní àwọn orí tí wọ́n ọ̀dọ́ tẹ́lẹ̀ mọ́ bí ẹ̀ wá dúró lóṣù ọlọ́nà lóṣù. ẹ ra kásẹ̀ tí ìjàrá tó máa kúránì bí sheikh al-hazayi الشيخ عبد الرحمن علي بن عبد الرحمن الحديث إمام المملكة أن محمد صلى الله عليه وسلم خبيرا في تشريع واحد قولا wọ́n ti gbọ́ ọmọ gbọ́ ọmọ kékeré wọ́n yọ ọmọ gbọ́ tẹ bá ń gbé sílé àṣetánù ìgbà ìgbélé gbogbo ìtọ́wọ́ àti ìyọ́ máa jáde gbogbo dúrọ́tù kọ́kọ́rọ́ dúrọ́tù àlùmọ́ àìmọ́ ànábẹ́ wa hàn mẹ́tò bá ṣẹlẹ̀ wọ́n ní gbogbo lédè máa ń gbé dúró àtẹ̀jẹ̀jẹ̀ àṣetánù ìgbà wọn gbé bẹ́ẹ̀ ẹ máa gbé tí kọ́ máa wọ́n tẹ́lẹ̀ kọ́ máa wọ́n ṣàkóso